آه. <clears throat> الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين <clears throat> محمد بن عبد الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد لينتي أدوقف الله سبحانه وتعالى أشي الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم ládàá asọ́látúná kí ó máa bá àwọn ará ilé ànábì àti àwọn sàhábà àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama alẹ́yìn náà akíra wa ní ọkùnrin àti ní obìnrin ní ọmọdé àti ní àgbàlagbà akíra káàkiri gbogbo àgbáńláyé níbi tí ọ̀rọ̀ wa yìí bá lè máa dé a rí i pé àkọlé tó wà níbi ọ̀rọ̀ yìí náà ni pé alhamdulillah alhamdulillah alhamdulillah ọ̀rọ̀ ti padà dé Àbújá àálà Àbújá àálà Àbújá wọ́n ń bọ̀ látàbújá wọ́n ń bọ̀ látàbújá ó ti kúrò nílé òsì báyìí ẹ ó ti kúrò ní wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ ó ti di kí ni báyìí ó ti di wọ́n ti dé à ń bọ̀ wọ́n ti wá dé báyìí so gbogbo ẹ wá ń di ó wá ń jálura wọn náà adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kí ni ń bọ̀ láti àbújá tó dé àwọn ìwo nílò àbújá tí wọ́n dé òun náà ni ọ̀rọ̀ tí gbogbo àwa mùsùlùmí tá a ti mọ̀ tí ó ti ń já ràyìnràyìn ọ̀rọ̀ ta torí ẹ̀ lọ gbogbo ibi tá a fẹ́ lọ lẹ́kọ̀ọ́ tí àti gbogbo ibi tí wọ́n fẹ́ bọ̀ ọ̀rọ̀ náà tún ni ó débi tí ó dé yìí náà òun náà ni a tún ti wá gbé lọ sí Àbújá a níbi ọjọ́ mélòó kan bóyá lánàá ni mo dé mọ́tọ́rọ́sà padà ni àwọn ọmọ ti wá gba lẹ́tà kan kalẹ̀ <clears throat> ìgbà tá a mọ rí lẹ́tà náà ó wá di lẹ́tà tí wọ́n mú wá láti eh, magistrate court ní abuja lórí pé wọ́n lẹ́nìkan fẹ̀sùn kàn mí bamuwa mu wá wo ẹni ọ̀hún náà rẹ̀ má markaz ní agége ó sì rẹ̀ má mudirul markaz ó sì fẹ̀sùn kàn mí láti bẹ̀ pé táwa rojọ́ níbo nu nílé ẹjọ́ làbújá ó sì wá já àbújá ẹ̀yà làbújá náà ló kàn ni kóòtù náà ni aṣáàtì gbọ́dọ̀ wá pàdé adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àá wá pẹ̀lú Eh, lílọ yìí eh, àwa fẹ́ fà lé ọlọ́run eh, ọba tó ṣe pé náà ní bẹ lẹ́kọ̀ọ́ ayé ẹ̀kọ́ ni òun ló lè òun ló ní tí òun ló ní pàǹtí òun ló ní IG tá à ń retí òun ló sì ní ibi tọ́rọ̀ tún wà yìí náà Allah subhanahu wa ta'ala bí ṣe ń gbáwájú ń gbẹ̀yìn ọlọ́run dákun mọ́ dáwàdá ilé náà ọlọ́run dákun ọlọ́run dákun mọ́ dáadáa iṣẹ́ tá a wá fẹ́ bẹ gbogbo jàmá mùsùlùmí tó bí ọ̀rọ̀ yìí wá kò ju pé tọ̀ àdúrà yín tẹ́ ẹ mọ́ ń ṣe òun bí kálukú bọ́ bóun tí mọ́ ń ṣe àwẹ̀ yín tẹ́ ẹ mọ́ ń gbà òun tẹ́yìn náà mọ́ bẹ́ẹ̀ tí mọ́ ń gbà á ẹkún tẹ́ ẹ mọ́ ń sun síwájú ọlọ́run tẹ́ ẹ mọ́ bẹ́ẹ̀ tí mọ́ ń sun lórí ọ̀rọ̀ yìí ẹ dákun ẹ padà síbi ẹ̀ bóyá kálukú náà ti lọ rí jẹ́ ká dùn àní òfú yẹ lọ́rọ̀ ìṣúná lọ rí rí báyìí káríkẹ́ sí ń bẹ̀rẹ̀ dùn àdúrà ní bóyá lẹ́tà gbogbo oníjì rẹ́ dìdì sí so oníkálukú wa tá a ti fàdúrà lẹ̀ dákun ẹja padà sórí awọ gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ẹ̀ bọ́ ń pè tẹ́lẹ̀ ń sunkún tẹ́lẹ̀ ń gbàwẹ̀ tẹ́lẹ̀ ń wà lórí náfìlà ẹ padà síbi àwẹ̀ báyìí ẹ padà sórí awọ ẹ padà sórí náfìlà ẹni tó pé sàárà lòún máa ń ṣe lórí pé a aláṣẹwò kútú bí yìí a òdodo ọ̀rọ̀ mọ́ ló dúró ti àwọn sàbí ànábì ló ló dúró ti a gbogbo wa ní ẹ o ìdúró yíhun ẹ tó wa padà sáàyè yín padà ẹni tí máa ń bẹ nídìí orí awọ kó padà sórí awọ ẹni tí máa ń gbàwẹ̀ lórí ọ̀rọ̀ yìí kó padà sídìí kínú ni síbi àwẹ̀ ẹni tó pé ẹkún ni wọ́n mọ̀ ṣoṣọ lọ́hùn dákun padà sórí kínú rìn padà sórí ẹkún rẹ̀ láti máa lọ rí bọ́ lọ́wọ́n bá pé olúwa wá o ibi tó tún gbọ́rọ̀ lọ rèé ẹ dákun bọ́ tí ń gbáwájú fún wa tó ń gbẹ̀yìn ọlọ́run dákun mọ́ṣà mọ́ gbáwájú ẹ ọlọ́run mọ́ṣà mọ́ gbẹ̀yìn ìwọ lọ ti ń kún wa lọ́wọ́ lánàá lọ ti ń kún wa lọ́wọ́ ọlọ́run mọ́ padà lẹ́yìn wa ẹ àná tá a ti la abílẹ́tà náà a ti ìdìde àwọn tó já àwọn tí wọ́n rẹ́ bíi pé a gbogbo wọn ọlọ́dà pọ̀ sábà sanwó lẹ́sàn-án lórí o bá a ti wá mọ̀ ń ṣàdúrà ìyọ́ ọlọ́run àgbéga làwọn àmọ̀ kó fẹ́ dé yìí gbogbo àgbéga náà tá a bá dákun mọ́ fi ba ìkíláàsù wa jẹ́ o dákun mọ́ fi ba àníyàn wa jẹ́ torí gbogbo àwọn nǹkan wọ̀nyí míṣínà làwọn tí wọ́n ń kó náà làwọn fi ń ṣe àmọ́ ńgbà tí ó bá padà wá lulẹ̀ ó dà pé nẹ́tíwọ̀kì ni míṣínà ni làwọn tí ń kó náà rẹ̀ ń kó náà àmọ́ kí ni padà máa ń dì ìpadà mọ́ wọn di minha minha ni wá máa ń fàbẹ̀rù fáwa pé ọlọ́run ẹ eh, bó ni minha yóò ṣe wá ní bá níyàn tó lọ́run tá a fi bẹ̀rẹ̀ kínní bó ni ò ṣe ní bàjẹ́ eh, ọlọ́run dákun ìkíláàsù wa mọ́jú bàjẹ́ ìkíláàsù wa dákun mọ́jú bàjẹ́ ọlọ́run iṣẹ́ yìí mọ́ṣẹ́ àjòjẹ́ torí tèrè ọlọ́run so tá a torí ẹ̀ wájà mọ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin nílẹ̀ Yorùbá lẹ́yìn odi lókè òkun nílẹ̀ Lárúbáwá nílẹ̀ Ìgbò nílẹ̀ Ìbò eh, àdúrà tá a máa ń ṣe fọ́lọ́run ẹ̀dá pọ̀jù wa bẹ̀rẹ̀ rẹ o àwọn ò Eh, àwa ò lọ́gbọ́n àwa ò lóye àwa ò mọ̀ọ̀yàn aláya àti lówó ó gbọ́n mi tán gbé wa lọ yìí àlówó tá a fi kojú ẹ̀ eh, owó pléènì gan bóyá la ní <laughs> ká tó wá lówó tá a fi mọ̀ ọ́ láti wọn ṣẹjọ́ àmọ́ àmọ́ ìpọ́lọ́wọ́ ọba tó ní gbogbo ẹ̀ òun náà ni ó tẹ̀kì control eh, abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹni tí ń bẹ́ ń di ẹjọ́ yìí tí ó máa di adájọ́ láàrin àwa àti wọn ọlọ́run pẹ́sà bá wa darí ẹni náà ẹ ọlọ́run àníyàn ẹni náà mọ́sà bá wa tó dáadáa àníyàn rẹ̀ wọ́n lọ́ mọ́sà bá wa ṣe ní tiẹ̀ ilé ọlọ́mọ́sà bá wa darí rẹ̀ ìwọ ni kò darí gbogbo bí tó bá wa darí ẹ̀ sí kìí ṣe torí tiwa làwa ṣe ni ọ darí o bá wa darí ẹ̀ síbi tí ó ràn ẹ̀sìn ilé ọlọ́wọ́n ọba lọ́wọ́ darí ẹ̀ síbi tí ó gbé ẹ̀sìn ilé ọlọ́wọ́n ọba ga ẹ ò bá wa fi àánú Islam bá wa fi sí lójú ẹ kó kánú Islam kó tó kánú èmi kó kánú Islam kó tó kánú ẹ tó gbẹ́jọ́ mi lọ ẹ kó wo ohun tí ó jàǹfààní fún Islam lórí ọ̀rọ̀ tá a gbé níwájú rẹ̀. àwọn àgbàlagbà wọn ní bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ yìí eléyìí náà já mọ̀ pé àwọn àgbàlagbà ni o a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ẹ bí wọ́n ti ń kó náà rẹ̀ òun náà láró ti mọ̀ fún wa òun náà láti níye owó nǹkan kó ti mọ sọ pé kinní kan ń bọ̀ kinní kan ń bọ̀ á ti wá mọ rí sí bó o ní o ti wá dé ń gbò bá dé làtọ́ wa pé ṣé ti ń bọ̀ òun náà rí a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àwa bẹ̀rẹ̀ ọkùnrin eré ó ti correct ok ó dàbí kan ní network yẹn ṣe bákan bákan ṣé lè lórí àbí ò lórí méjì. alákòlè ha ọlọmọṣáà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ gbọ́dọ̀ kọ́ ọlọ́run bó yé wa nẹ́tíwọ́ọ̀kì ní ó ṣáà ṣe bákan bákan ẹ̀ àmàdùn àlàwà ń ṣe fún ẹni tí ó jẹ́ adájọ́ láàrin wa ẹni tí ó jẹ́ àǹfààní fún Islam ó ní kíni kọ́lọ̀mbà adarí rẹ̀ sí ẹni tí ó sì jórí eré tí ó kórè lọ bá Islam ó ní kọ́lọ̀ kó jẹ́ kí kó bá adarí rẹ̀ sí bákan náà ẹ gbogbo ìgbésẹ̀ tó ní kálukú bá mọ gbé ìgbésẹ̀ òmọ bẹ̀rẹ̀ náà nù <laughs> ayé ẹ̀kọ́ oníkálukú náà àjọ ní Nàìjíríà ni a sì jẹ́ lọ́mọ ṣe gbogbo ohun tó ń ṣe yìí náà fún ara wa náà ni Eh, èyí tí ó bá mọ jẹ́ islam àǹfààní maslaha islam oníkọ́lọ́ mọ́ṣá àmọ́ darí ẹ̀mí wá sí ọ̀là al-Qur'an al so okoko nípa ìjọba mùsùlùmí àdúrà yìí tó ti bẹ̀rẹ̀ padà ẹ̀dá pẹ̀lú mọ́ dákẹ́ àdúrà kò sí sẹ́sùn méjì dájú kan wá ẹ̀sùn tó ń gbé kì í náà ni lórí mọ̀lánà sheikh adam abdullah al-iloyi alayhi rahmatullah ọlọ́run mọ́ṣá bá foríjì màbá náà mọ́ṣá bá kẹwọn ẹlẹ́ẹ̀kejì á dáa pé mudirul markazi ní òpòrọ̀ ìjẹ́ni oníkọ́bẹ̀ náà nù so ó ní mo pè wọ́n bẹ́ẹ̀ pé kò sí yẹ kí n kí n pè wọ́n bẹ́ẹ̀ ìbáṣà débẹ̀ á sì sọ wọ́n bẹ̀rẹ̀ kí lọ rí lọ́bẹ̀ tí ọmọ ìwà ọwọ́ ẹ̀mí ló sì mọ kó ń jáde kí mo rí lọ́bẹ̀ rẹ̀ àbí omi tí ibi táwọn eléyìí bá ti jọ mọ́ eléyìí á sì ṣàlàyé rẹ̀ fún ara wa gbogbo ojúmọ̀ ṣe kínú ni yóò máa yanjú abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa ayyihi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'a ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد wà láàlọ́ sábẹ́ ìgbà yẹn ẹ dákun àìwá náà ní kéèyàn bá wa ṣí ẹ program àyíká bá a sọ bẹ́ẹ̀ kò sábúrú bí kéèyàn wí o àmì eléyìí ẹ bá wa ṣí ẹ rẹ̀ dáadáa kò sí nǹkan méjì kọjá pé káwọn ẹni tí ó lè mọ kíní kan lọ́wọ́ iṣẹ́ sánù tí ìdáhùn la tún gbọ́ eléyìí náà sẹ́wọ̀n bẹ́ẹ̀ sọ̀gbọ́n ní tún lọ ní ẹ̀jẹ̀ ẹ̀pá àti ìmọ̀ tó pé tọ́jú ṣe yìí nìṣẹ́ kan èmi kàn ṣe dìfẹ́ǹsì láti ìjọ iná ni tọ́ bó lèmi náà tiẹ̀ tí wàá ṣe pé èmi náà fẹ́ di èèyàn tèmi náà hàn pé ah, èèyàn náà jẹ́ mọ́ kàn lẹ́kọ̀ọ́ kan ayé ẹ̀rọ ni tọ́ tí yóò náà bá dé ṣe pé oyún so ọlọ́mọṣẹ́ àṣẹ dáadáa fún wa kọ́lọ́mọṣẹ́ àgbà fún wa èyí tó já jàǹfààní fún Islam ó ní kí ni òní kọ́lọ́mọṣẹ́ àgbà dáadáa àdúrà yìí la fẹ́ kí gbogbo jàmáà kọ́mọ bá a ṣe kí náà ni kọ́mọ bá a tọrọ then ìwọ tó yẹ pé ń gbà tí kan ṣẹlẹ̀ tó ń pariwo ah tó wá da sí mùsùlùmí wọn gbé mùsùlùmí wọn náà ti rí pé àwọn tó ń pariwo rẹ̀ ń jọ́nà lọ sọ́ọ́rí ẹ̀ má jẹ́ kí ẹ̀kọ́ má jẹ́ kí ẹ̀kọ́ máa tàn wá so ó ti clear sí kí ni ti gbogbo kálukú ọlọ́mọdé àṣàlẹ̀kù rárá fún wa àwájá kálukú gbọ́ kó nílé ó gbọ́ kó ṣe kí kò sọ fún tòkó no matter intimidation jálà bílẹ̀ yorùbá yìí àwọn ọmọ gbogbo tí ni o no matter intimidation ìmọ̀ bú àwọn sàábé nílẹ̀ yorùbá yìí àwọn ò ní gbà o no matter intimidation ìmọ̀ sọ àbúrérà dẹni yẹ̀yẹ́ àní ṣe kí ni àní gbà o ìwọ tó o bá pe àbúrérà ló kù rọ àwọn òfin ọbọ ti jẹ́ tá a bá ti ba irọ́ lọ́rọ̀ tiẹ̀ náà ìwọ tó bá ilé pé muawiya ní ọ̀daràn tó pé muawiya kó fẹ́ dá wa padà sí jahiliya àfẹnbọ tí níta bá ti rí wà lára tiẹ̀ náà àbí kékeré àbí ìròyìn rẹ ìwọ tó bá ilé pé amúrúbùdùn làásì tó pé ní elétekéte tá a bá ti rí wẹ̀ ìtekéte lára tiẹ̀ náà àṣẹ kínú ni a pè ọbẹ̀ ìwọ tó bá ilé pé àbú musa làásàárì tó pé ní dẹ̀dẹ̀wù rẹ̀ tá a bá ti rí wà dẹ̀dẹ̀wù lára tiẹ̀ náà kí láti fún wọn náà a pè wọn náà ní dẹ̀dẹ̀wù rẹ̀ bọ́ọ̀ bá ti fẹ́ ká pè ọ lópùrọ̀ tọ́ọ̀ fẹ́ ká pè ọ ní dẹ̀dẹ̀wù rẹ̀ tọ́ọ̀ fẹ́ ká pè ọ ní elétekéte tọ́ọ̀ fẹ́ ká pè ọ tó fẹ́ dá wa padà sí jahiliya ìwọ náà mọ́ pa ọ̀sán àgbà nàbì mọ́sẹ̀ kíni mọ́kùn wọn bẹ́ẹ̀ wọ́n Ibn Taymiyyah al-Harrani alayhi rahmatullah mọ́ bu mọ́ mọ́ pẹ̀lẹ́ lẹ́wọ̀n má fi àdánwò tọ́lọ́run ọba mọ̀ọ́mọ̀ fi dán ìmọ̀ni rẹ̀ wò má ṣe kíni má fi bu tọ́ ọba ilé bíbu táwa náà bá rí nǹkan kan tí ń bẹ lára tiẹ̀ náà á àwa náà ṣe kí ni àjẹká yóò mọ̀ fi àlébù ilé yìí ń bẹ ní ara tiẹ̀ náà Muhammad ibn Abdul Wahhab alayhi rahmatullah àwọn àfáàní ní Islam mọ ìyẹpẹrẹ wọn tọ́ ọba ilé ti yẹpẹrẹ wọn ìyẹpẹrẹ tọ́ fún wọn àmọ́ pọ́lọ́ wọn bó níbì kan tí ó ti yẹpẹrẹ wọn náà àjẹkára yóò ṣe ni kí wọ́n mọ̀ tiẹ̀ náà sáwọn àdéhùn tọ́lọ́ wọn bá gbé bá àwọn sàhábà fìtínà tó lọ láàrin wọn má fi sọ ọ́ dẹni yẹ̀yẹ́ fìtínà tó bá irú ìtẹ́yìn àtòjẹlẹ́wọ̀n má fi sọ ọ́ dẹni yẹ̀yẹ́ eléyìí ti ṣẹlẹ̀ yìí náà àwọn tọ́ọ̀ mọ̀ ọ́ jẹ́ ká mọ iye kó yí ọ dáadáa sọ́rí tẹ́ ń gbé fáwà yìí náà tẹ́yìn rò pé àtìlẹ́wọ̀n àtìlẹ́wọ̀n torí tẹ́ bá sọ̀ sí ìdíjẹ́ ń sọ fún ọ méjì ní ó bá dé lọ́dọ̀ tiwa ọ̀nà méjì látòsí ọ̀nà mélòó ìmà àǹtẹ̀kùnà ẹ̀kùnbà ìmọ̀ pé pé àwọn àfàìlú yìí àti sọ̀nà yóò ní káwọ́ gbà pé kan látọ̀dọ̀ ọlọ́run bóyá ti lẹ́sẹ̀ kan tá a ti ṣẹ̀ṣọ́ lọ́run bóyá ti wo nǹkan kan bóyá ti gba owó kan tọ́lọ̀ ní amọ́ gbà bóyá ti náwó kan tọ́lọ̀ ní amọ́ ná bóyá ti ṣe aṣemọ́ṣe kan pamọ́ fọ́lọ́hún kọ́lọ́ wa ni ah mo sì fẹ́ràn rẹ rú mi yìí ìfẹ́ kó dà kìyàmọ̀ kí wá fìyà jẹ́ ọ́ àá tètè tìyà nìjẹ́ láyé anábìrin sọ bẹ́ẹ̀ ntọ́lọ́run bá ti fẹ́ràn àwọn ìjọ kan ajẹ́rẹ́láhùn ọ̀kúbá fi dúnìyà ọlọ́run ó tètè fi yàtọ̀ bá lọ díjẹ́ lálùkìyàmọ̀ yóò fi ṣe kí ni yóò fi jẹ wọn nílé ayé so tẹ́ ẹ bá sọ̀ sí ibi níbi ilé ìfẹ́ kó ayé sí yìí náà ibi táwọn ọmọ ìgbésí mọ̀ nù pé aaa ah, bóyá ti ṣe lọ́hùn kọ́ lọ́hùn wá wò pé àà ah, fẹ́ ah, kó dàlìkì àmọ̀ kó jìyà di àdánwò láti ilé ayé sọ̀rọ̀ ní ẹlẹ́ẹ̀kejì dátú sí òun ni pé ibtila baliya bàlá bóyá ọlọ́run fẹ́ dán yí máa nìwà wò pé gbogbo ariwo tá a ti ń pa lórí pa fẹ́ dúró ti ẹ̀sìn ọlọ́run ọba a fẹ́ pèpè sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọba ṣé tábẹ̀wò bá dé sáàsá àbá mi sá ọ̀nà kejì tá a tù sínú tó tí kankan tí ilé ti ń bá ṣẹlẹ̀ ọ̀nà méjì tí ó bá rè lọ́dọ̀ tiwa irú ẹ̀ ni gbogbo tó bá rí nìkan ní al rahmatullah tẹ́yìn sọ di nǹkan tẹ́yìn fi ku yẹ̀yẹ́ yìí lọ́dọ̀ tiwa táwọn ọmọ ah tí ò bá jẹ́ pé òkúba lọ́nà bí ṣe fún Ibn Taymiyyah Al-Harrani lórí àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan yóò mọ̀ jẹ́ pé bàdíyà tọ́lọ̀ bẹ́ fi mọ̀ pé ìrẹ́bìrì tèmi à ọ́ dúró ni àbí kí ni àbọ̀ ní dúró tẹ́yìn bá sọ àwọn nǹkan nìdí yẹ̀yẹ́ àwọn dúró nídùú ẹni tí ò ní gbà kẹ́ ẹ máa fi àwọn ẹni ọlọ́wọ́n bá kẹ́ ẹ máa fojú wọn dolẹ̀ pàtàkì jùlọ àwọn sàbẹ̀ àlẹ́gbọ̀ọ́ Muhammad sallallahu alayhi wa sallam tọ́ba nígbà náà ọgọ́rọ̀ àwọn sàbẹ̀ náà ní mọ́ni ọgọ́rọ̀ àwọn ìlọ so yìí ta wálé ní kìí ṣe fi ọ̀rọ̀ ayé ọ̀kọ́ ẹ̀ yìí ta wálé lé ní kìí ṣe nǹkan kan kọjá pé a kàn wá pé mùsùlùmí sí ọ̀dà ẹ̀dá kan àdúrà yín lórí wa ẹ bá ṣe kí ni